Ànábì sallallahu alaihi wasallam ò lé ẹni tó ti gbọ́ sàárè òkú bá yìí sọ àwọn àfáwa ní ìròkú tọ́lọ́mọ bá ń sọ níbẹ̀ yẹn òun náà tá a bá wo síyáàtú ọ̀rọ̀ tí ń bọ̀ tí wọ́n ń pè ní contextual learning ó jẹ́ ká mọ̀ wípé kì í ṣòkú dáadáa ló ń sọ ẹni tí ò ṣe tọ́lọ òkú ni ẹni tí ò ṣe tọ́lọ òkú ni ìrẹ́ ànábì ẹni tí ò ṣe tọ́lọ òun lè mú lágídí kó ṣe tọ́lọ kó sọ ní tiẹ̀ fún nínú tẹ̀sí ọ̀pọ̀lọpọ̀ wọn lọ síbẹ̀ tó lóòótọ́ ni tá a bá wù bọ́rọ̀ ẹ̀ ṣe ń bọ̀. ìyẹn làwọn kan wá dúró lé lórí pítọ̀ tó bá lọ jẹ́ bẹ́ẹ̀ ajẹ́ pé kì í ṣòkú gangan ọlọ́run bá ń sọ ń bẹ ọlọ́nkà tí òkú lé mi tó bá wá rí bẹ́ẹ̀ òkú lè bá yàtọ̀ wọ́n ti dà wọ́n ti mú powerful argument wá wọ́n ní òwe nìyẹn parable ni. paribu tú òwe ni tó bá wá rí bẹ́ẹ̀ tábàṣe pé òwe ni lóòótọ́ jàmá kò padà takora wọn náà nítorí wípé ìròyìn tó ń bẹ lára mùsábáwù yìí ó wà á wá ju mùsábáwù lọ ṣùgbọ́n ròyìn ẹgbẹ́ ń bẹ lára tá a bá sọ wípé kèfèrí kò lè gbọ́ tó ní wàásù ń ṣe fún gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé òkú náà ò lè gbọ́ ìtara yìí ń sọ ìyẹn túmọ̀ sí àìgbọ́rọ̀ yẹn ìròyìn yẹn wà lára àwọn méjèèjì iye kò ti argument kò ti argument wa kò ti ṣubú nígbà ń sọ yẹn náà èyí tí wọ́n sọ yẹn náà wọ́n tó fi fún ọ̀rọ̀ wa lágbára torí pé téèyàn bá sọ ẹ jẹ́ ká lọ sínú èdè gan-an ká fi ṣàlàyé ẹ̀ tẹ́ bá sọ wípé símílì lápèjú tẹ́ bá ní arákùnrin kan lágbájá òun ni a kì gẹ́gẹ́ bí kìnìún lágbájá ní akin gẹ́gẹ́ bí kìnìún nínú ìmọ̀ bàlágà arákùnrin yẹn òun ni alimusabahu ẹni tí a fi wé nǹkan kìnìún ni alimusabahu yìí ń ta fi nǹkan wé ìròyìn tí ń bẹ láàárín àwọn méjèèjì kejì òun náà ni kíni wájú ṣábàyì òun ni ìjà kan tá a bá ti wá sọ bẹ́ẹ̀ jàmọ́ ìwà kan yẹn tániròyìn yẹn ọ̀dọ̀ tániròyìn yẹn ti lágbára jù ṣé kìnnìún ni àbẹ́yẹ yẹn nàá mi ò wọ́ olùwẹ̀ kìíní yìí sì láyà ní lágbájá tẹ̀síbí mu kúlúùbù nìyẹn. ajẹ́ wípé tó o bá fẹ́ tó bá fẹ́ sọ ákídùn símìlì èyí tó dáa nínú èdè nínú language o gbúdọ̀ jẹ́ pé ohun tó fẹ́ fi nǹkan yẹn wé ìròyìn yẹn gbúdọ̀ wà obvious ó gbúdọ̀ wà apparent lára tó fẹ́ fi nǹkan wé ju tó fẹ́ fi nǹkan lọ káwọn yóò lè gbọ́ ọ yé kí expression yẹn kó yá wọn yá tó bá wá rí bẹ́ẹ̀ tá a bá fi ẹni tí kò jẹ́ kèfèrí tá a fi gbé òkú jẹ̀mọ́ a jẹ́ wípé ìròyìn kò ní gbọ́ràn yẹn ara ta ló ti wúwo jù nẹ́ ó pàpà sọpọ́ọ̀tì bá a sọ náà pé kú ò ní í gbọ́ náà ni adáfẹ̀yìn wọn lélẹ̀ pẹ̀lú ágúmẹ́ǹtì tó ń lé lórí ẹ̀ kódà kẹ ẹ lọ sínú language láti lè sọ wípé àyà yẹn kì í ṣe pé òkú ọlọ́run bá ń sọ àwọn ọmọ ẹ kẹfẹ́ rí ọlọ́run fi wé àgbẹ̀ àgbà ṣùgbọ́n tá a bá fi nǹkan kan wé nǹkan in tá a fi nǹkan wé yẹn ìròyìn yẹn ó padà ní ó lára ti òkú kódà ju kẹfẹ́ rí yàrá lọ ìyẹn túmọ̀ sí pé àníṣẹ́ ẹni tó ti kú kò lè gbọ́ ohun tí alààyè ń sọ àáfà tó ti kú gbogbo ohun tó lè gbọ́ gbogbo ìrànlọ́wọ́ tó lè ṣe fún àbá tí ń bẹ láyé tó bá ti kú kò lè ṣe nǹkan kan fún wa mọ́ àwa láàmú tọrọ àforíjì kọ́lọ́ kó bá a tọ́ kó bá a foríjì ṣé ṣéégè èyí tó fa yín lẹ̀ tí wọ́n wá sọ sàárè rẹ̀ ẹlòmíì wà á travel láti Senegal wá Nàìjíríà ẹlòmíì láti Nàìjíríà yóò lọ Senegal lọ sí Pakistan sẹ́nu kúló yà ń lẹ́nu báwọn èèyàn ń tà wá fún pẹ̀lú gbogbo ìgbìyànjú tẹ̀blí ìgbéjáde káàkiri gbogbo ayé ní Pakistan gangan tó gbé lùlù tẹ̀blí àwọn àwọn èèyàn sì tún tà wá fún sàárè lẹ́kọ̀ọ́ so látara àjọ eléyìí kéèyàn wá gbé jáde kúrò nàìjíríà kó ló ń fẹ́ lọ tàwa fún sàárè nítorí báwọn ẹni ọlọ́run ti gbẹnu sàárè yẹn kò sí pé ẹsùn tí wọn gbọ́ wọn ò lè gbọ́. anábìyà muhammad sallallahu alayhi wa sallam nínú tó rinlẹ̀ fún wa tó yé wa ó bẹ nínú súnà ní pé téèyàn bá sálámù sànàbí sallallahu alayhi wa sallam ànàbí ó gbà sálámù padà ṣé tá a bá tó wá fẹ́ lu èyí kọ́ gbogbo ló ṣe gbọ́ ó ń bẹ nínú hadith tánàbí asálámù tó fẹsẹ̀ rẹ̀ wípé bá a bá sálámù anábì ó da sálámù yẹn padà sí wa ṣé yẹn ò ti tún wá fẹ́ fún ágúmẹ́ǹtì wa pé ẹni tó bá ti kú ẹnikẹ́ni tó kú ò gbọ́rọ̀ kò fọ́ ẹja padà sínú hadith yẹn gan-an bàbí ìsìnyẹ́ ṣe wá anẹ́bísọ́lá àrọ́sálà ó ní ọlọ́run ọba ní àwọn màlẹ́kà kan sẹ̀yà hìn àwọn màlẹ́kà tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ táwọn ń lọ tí wọ́n ń bọ̀ tí wọ́n mọ́ nítorí mọ́ nǹkan tí ń lọ iṣẹ́ tiwọn ni kásá máa lọ ká máa bọ̀ tiwọn. ọlọ́run ti wá yan àwọn màlẹ́kà kan náà àwọn pé téèyàn bá sálámà sí mi níbikíbi àwọn mọ̀lẹ́kà yẹn wọ́n mú wa wọ́n wà á sọ fún mi wọ́n sọ fún mi wípé lágbájá ọmọ alágbájá ó sálámù síra ànábì sílẹ̀ àṣà ànábì lèmi náà wà á dá sálámù padà tá a bá wo ọ̀rẹ́ rẹ kì í ṣe sálámù àti sálà ànábì gbọ́ àwọn mọ̀lẹ́kà ni wọ́n sọ fún ọ̀gbọ́ tiẹ̀ ẹ má da àbí ìṣẹ́ má dojú ẹ̀ kì í ṣe pé bọba sálámù pé anabi tí anabi ò gbọ́ kódà kò ń dóbi sàárẹ̀ anabi kọ́ wa asalaamu alaykum ya rasulallah anabi ò gbọ́ ṣùgbọ́n àwọn mọ̀lẹ́kọ̀ sọ fún anabi pé lágbájọ́ ọmọ alágbájá ó ń sálámù sílẹ̀ anabi anabi wà dá sálámù padà àwọn ọ̀rọ̀ yẹn ẹni tí ó dogun kógun ìtàkìtà ni ó pa Islam kílẹ̀ tó dojúrú ṣùgbọ́n gbogbo èyí tá à ń yànnà ìmọ̀ ni tí ò bá sí náà oníkàlùkù náà ni ó pa tara rẹ̀ sórí tẹlifíṣàn ni ó pa tara rẹ̀ sórí rédíò tí bá wa sọ gba argument tá mú wa ẹni tí ò bá yé èyẹ ti bá ṣùgbọ́n tó bá wò ó gbàgbọ́ ìlà akẹ́wé gbogbo ìgbà fẹ́ mẹ́rin yẹn kò fẹ́ rí bẹ́ẹ̀ anabi ò gbọ́ bẹ́ẹ̀ bá sálámà màlẹ́kà kan ní ó ṣẹ̀ṣẹ̀ sọ fún anabi tọ́ba ṣe wípé ìyẹn lè máa dá gbọ́rọ̀ tára ayé ń sọ ní jẹun anabi lè wọ́n gbọ́ ṣùgbọ́n nínú àdìsí yẹn ó gbé wa pé kò gbọ́ màlẹ́kà kan ní ó ṣẹ̀ sọ kì í ṣe ohun ẹni tó sọ̀rọ̀ yẹn gan ló gbọ́ màlẹ́kà yẹn ló ṣẹ̀ṣẹ̀ rìpọ́ọ̀tù bẹ́ẹ̀ nìkan sálámà tó bá lè ṣẹlẹ̀ báyẹn sáàmì nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam ogun ní wàá gbọ́ ṣéègè tó ní wàá gbọ́ àmọ́ wòlíì tó kúnlẹ̀ wàlíì ni àbá akálábẹ́ kò kúnlẹ̀ wàlíì ni wẹ́n rí àbá ọgọ́rọ̀ ọdún fún bẹ́lẹ̀ ọ̀nù kàdá wàlíì ni ndo ni gbogbo èyí ti wá bára bí o bá gbọ́ wàlíì ló ní ní wàá gbọ́ Islam gbogbo ọ̀nà ló fi gbé wa kúrò níbi ẹ̀bọ ẹlòmíì pẹ́ra ẹ̀ mùsùlùmí ó ti ṣẹbọ jìnnà torí pé ó ti pè nǹkan míì lẹ́yìn ọlọ ibi tá a ti lọ àlàyé tá a ṣe yíjàmbá odidi bíi oṣù mẹ́ta la fi títí tíra kan lórí ẹ̀ oúnjẹ ẹni bá fẹ́ gbọ́ oúnjẹ lórí báwa uh, nàìjíríà oúnjẹ ń bẹ láti owó tíra yẹn láti òdòdó rẹ̀ gbogbo àlàyé ń bẹ ń bẹ. látara àti eléyìí anabi wa sọ àyà ntọ́lọ́ ń sọ ń bì ìpè wà lọ́dẹ asáàbù ìjánlẹ́tì asáàbà nàá. lọ́dẹ asáàbù ìjánlẹ́tì asáàbà nàá. èyí tá n kà nínú àyà yìí ìṣẹ̀lẹ̀ kàlùkìyàmọ̀ nìyẹn ṣùgbọ́n ìta kà nínú àdìsí ìyẹn ayé ló ti ṣẹlẹ̀ tánàbí náà ń bí wọn bó ṣe ẹrí bọ́lọ̀ báyìí ṣùgbọ́n ẹ ká mọ̀ wípé ìtànàbí sọ wọ́n gbọ́ níjọ́ náà lójú ẹsẹ̀ yẹn náà ni wọ́n gbọ́ lẹ́yìn ìyẹn ò ọlọ́mọ ọba jùlọ ń gbọ́ ni láti dojú tì wá tọ́lọ́ máa ń fún àwọn ànábì ọlọ́run ní mọ́jísà mọ́jísà ọlọ́run sáà sáà nàbí sọlá sọlá níjọ náà tó jọ jọ ń mọ̀ lójú mi ẹgbẹ́ àmẹ́ta níta àmọ̀tẹ́lẹ̀ tó sọ fún wa ni pé òkú ló gbọ́ dára yẹn sọ ẹ wà wọn sàbẹ̀ yẹmọ àtọ́rọ̀ bá di bí ọ̀rọ̀ ẹ̀rí ọ̀rọ̀ pàfọ́ àlẹ́ nìkan òrí bẹ́ẹ̀ o kò sáà bá a ti olùsọ mistake o bó bá yẹ kó ẹ̀yin náà lẹ́sọ̀ fún wa pé ntọ́lọ́ ń wúye ẹwu anabisala ẹfẹ fún gangan ní gba wáyé umaru lójú ẹsẹ̀ ní umaru kó ti quran fún anabisala alẹsala pé a tó wà ní quran ní pé o lè bá ẹni tó ti kú sọ̀rọ̀ lórí anabisala alẹsala anabi wa jẹ oyinbo ẹn tí mo fi sọ yìí sẹ ó gbọ́ mi yé jù ọ lọ torí pé mo ti sàlọ̀ nílé ìsẹ́lẹ̀ mi mire kù lélẹ̀ ìgbà yẹn ọkà fún àwọn umaru tó balẹ̀ ẹnìkan wá pé ẹ láàfáà lẹ́yìn olùdókòwò tó ń bá ṣe ọmọ lẹ́yìn òkú lọ ìrún àáfàá sọ fún ọ wípé ìyàwó rẹ yóò sì nílé ọjọ́ méje lọ́dọ̀ àáfàá nínú yàrá àáfàá àwọn fẹ́ níbẹ̀ lọ fúnjọ́ méje nígbà tí òwúrọ̀ ọmọ ìlà ìlà ìlà mẹ́wàá ń ṣẹlẹ̀ ẹni tíyàwó rẹ̀ bímọ tí wọ́n wá ní olùgbọ́ méje lọ́dọ̀ àfa lọ́dọ̀ ẹ̀mẹ́jì àpòyìn rẹ̀ náà àfa lọ́dọ̀ babaláwo tí wọ́n wá ní olùgbọ́ méje ìgbà tó wá yá tó wá bẹ̀rẹ̀ sí ní lóbìnrin yẹn ṣì sìná tọkọ wa gbọ́ tíyàwó ẹ̀ kò ní fẹ́ ṣe é sọ pé n dábàá ń ṣe fún rẹ̀. ìgbà tó kọ́ wá yín yín yín tó wá sọ báyìí báyìí ló padà wáyé ọkọ̀ wá fẹ́ bínú ó ti bínú ìgbà tó dọ́dọ̀ àbá àti ẹ̀mọ̀ pé àwọn yìí ó ti sọra wọn di ọlọ́run kékeré ó ti yarí lé eyín ó nígbà tó ọkọ̀ wọ̀ sí ni kò ní lè sọ̀rọ̀ mọ́ nínú ẹ̀sìn kúrò gbìyànjú wa àdúgbò lórí ọ̀rọ̀ rẹ yìí sì mo fẹ́ tíra gan mi o mo sá mójútó pé àló bí ma ṣe. ìgbà tó wá lé lára ẹ̀ wá ní ìyàwó wáìfù sọ báyìí gbà lè má rí bẹ́ẹ̀ kódà nípe méje tí ọ̀bá lóyún lóṣù tó bá tún di oṣù tó ń bọ̀ yóò tún ṣe ọjọ́ méje míì so torí wípé àwọn ẹ̀mí èsì kan bẹ tí ń ba àtọ̀ rẹ jẹ́ lára ẹ̀ so irú àtọ̀ tàwọn tó bá ti dúró sí la anamana tó bá dúró mẹ́ kò sí tí a wà máa dúró nítorí nù àyè tí sẹ́yìn tí ẹ gbà nígbà bá béèrè kankan ọlọ́run jẹ́ kó fà wọ́n enslavement ìmúnilẹ́rú ìyẹn ò sí nínú ẹ̀sìn wa nínú ẹ̀sìn ní ìnìyẹn wà nípa ìtàn ọ̀sán pé kọ́ bọ́ra alẹ́ wọn fẹ́ rẹ̀ ìyàwó níyàwó tí ò ní béèrè pé ẹjọ́ sẹ́ẹ̀sì lé ní òun ni kò lè béèrè àwọn ọmọdé ṣùgbọ́n nínú Islam tí màá mú ọba ní òun fẹ́ àkọ́kọ́ náà kò sí wẹ̀ nínú Islam náà ọ̀pọ̀ mọ̀ kíkó wá wẹ̀ nílẹ̀ ló ti ó kálukú ló ti bá tún mú lílọ wẹ̀wẹ̀ rẹ nílẹ̀ àfa àlọ́wọ̀ ẹ̀ wúwo láti bó síbo èèyàn mélòó lẹ tó bá nàbí wẹ̀yìn. ìkóra gbà táwọn èèyàn ń gba bẹ́yà lọ́wọ́ ànábì tó ń gba bẹ́yà àwọn obìnrin kọ̀ọ̀kan wọ́n wá nawọ́ fáwọn náà fẹ́ gba bẹ́yà ànábì wọ ọwọ́ ànábì náà ìmì ìlà òṣọ fún nìsa ìmì ìbò obìnrin lọ́wọ́. bí wọ́n bá gba ànábì gbà wọ́n lọ́wọ́ ànábì gbà wọ́n lọ́wọ́ ìgbà tó tásìkò kan táwọn obìnrin máa yàtọ̀ sọ́kùnrin anabi ní ìlú la ọsọ fìdánì sá ní ibò obìnrin lọ́wọ́ síbi ọlẹ àfa àtọwà lóòrùn ìwẹ obìnrin lódò tó ń sí gbẹrẹ sóbìnrin olóbìnrin ní owó ọmọ alágbà látòkè délẹ̀ ẹ wòye gbẹrẹ láti orí títí dé gìgísẹ̀ ni wọ́n ti sá sí ọlá ẹni tí ò lẹ́sìn ìyá jẹ́ kò wá ní gbogbo èrò yìí pé ẹ dákun ṣé àyà kùránì kan ló sọ lẹ́yìn ní àbí hadi ìyẹn ò sí nínú ẹ̀sìn wa ẹnikẹ́ni tó rí anabi sallallahu alaihi wasallam anabi ló sọ̀rọ̀ yìí tí umar sọ pé òjíṣẹ́ ọlọ́run láàrin mọ̀ sọ báyìí anabi tó sọ àwọn sọ pé èyí lórí òjíṣà mi ọkàn umar wà balẹ̀ tí umar bá lè sọ bẹ́ẹ̀ lójú anabi tá a là á kọ́ tí ó sọ ntó ntó clear tọ́wọ́ aṣọ lọ́nà míì táwọn ọmọ òwú báà ní sọ̀rọ̀ àdúgbò béèrè rẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ ẹni náà wọ́n béèrè lọ́wọ́ àwọn kọjá ẹni tó béèrè lọ́wọ́ àà ó ṣe mùsùlùmí nìyẹn anabisala alasala anabi gbogbo yọ wa wípé ẹ̀sìn wa yìí ọlọ́run wí anabi wí ní jẹ́bẹ̀ ẹni bá ti sọ tó yàtọ̀ sí àbí ìmùlẹ̀ tìrìtì kódà kó ṣe pé àfa gbogbo ayé ni ìlú challenge ìyẹn ló lè là wá lọ́wọ́ àwọn atúrọ́tà tí wọ́n ń bẹ láyé rẹ̀ ẹni tó ní ifá ń bẹ nínú Quran ẹ̀ wá ní ó mú dáadáa ìfà ẹ̀ka ọ̀bání ọ̀bání sọ̀rọ̀ ni àníbo lọ́lọ́run ti gbọ́ pé ifá ń bẹnu Kùránì ànábì ti sọ bẹ́ẹ̀ ṣé Abdullahi bin Umar ló ti bẹ́ẹ̀ ni àbí Abdullahi bin Mas'ud àbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ inú tọ̀fún Ramadan la tún wáyé oríṣiríṣi rátìrátì lẹ́tùmọ̀ gbọ́n lódò oríṣiríṣi láti rà àti lẹ́nu ọgbọ́n tẹlifíṣàn ẹnikẹ́ni tó bá ti sọ̀rọ̀ kó mẹ́rin ẹ̀ wá ìgbọ́ ọlọ́run ọba ti sọ ọ́n gbọ́dọ̀ ànábì tí ó wí lọ́lọ́wọ́ bá fi sọ wípé nínú àlìjánná ọmọ àlìjánná ó máa bi àwọn ọmọ náà léèrè. ọ̀nàdà aṣáájú ìjánná ti ọ̀sán àbẹ̀wò. ọlọ́wọ́ bá ní gbogbo ọmọ àlìjánná ọmọ àlìjánná ibi tá a ti lọ òun náà ní wípé nínú ètò ọlọ́run kọ́mọ àlùjànnà kábà lè máa dúpẹ́ fọlọ́n tọ́lọ́wọ́ bá fún tí ń lọ nínú náà wá àní àpèṣètò àlùjànnà dáadáa bí ọba sí ooru àní mọyì òtútù bí ọba sí ebi àní mọyì ayọ̀ ìdí ni ẹ̀rọ ìjẹ́pẹ́ ọlọ́run ẹtì ẹ̀wọ̀n ná ẹ̀wọ̀n tí ṣẹlẹ̀ ń bẹ̀ kẹ́ ẹ bá lè dúpẹ́ tí yín pẹ́yìn wọ àlìjánà ìdí yìí túmọ̀ tó wà ń bẹ̀ nìyẹn ọlọ́wọ́n bá ní àwọn ọmọ àlìjánà àwọn á sọ wípé ẹ̀wù àwọn ọmọ ẹ̀ná ẹbí wọn ní ìjọ ẹfẹ́ bí wọn. ọkọ̀ bí wọ́n ṣẹ̀dẹ̀ lẹ́wọ́ wá máa sọ fún wọn wípé àwa tá a wà nù àlìjánà àwa ti rí àdéhùn ọlọ́run ọba bá wa ṣe a ti rí báyìí ọlọ́run tá a bá ṣe tòun láyé òun fi wá sínú àlìjánà nínú àlìjánà àwọn odò tí ó máa sàn bẹ́ẹ̀ àti rí odò ọtí odò omi odò oyin odò wà kún láti rí gbogbo àdéhùn ọlọ́run bá bá wa ṣe ó ti ṣàmúṣe ẹ̀ fún wa. فهل وجدتم ما وعد ربكم حقا سيداتي راجع bọ́lá ọba yín bá yín ṣe bí nínú náà ó ti lẹ́yìn tó bá wọ náà gbogbo tí ń bẹ nínú náà fi àná kọ́ mi. fi àná kọ́ mi. wàlẹ́ àdìlá kùlì bá bí òkú bá tó bọ̀ àfàtó wọ́kùnlú àfìdẹ̀tì pẹ̀sìtò ẹlẹ́gbẹ̀fọ́rí nínú na jàánà ìgbéyàwó nínú na jàánà anárù mọ́tòwà lẹ́hàlẹ́ kò forí kó yìí mọ́. anárù mọ́tòwà lẹ́hàlẹ́ abẹ́rẹ́ ọba níbi tá a dé yìí ọlọ́mọdé àwọná àwọn àtàwọn ọmọdọ́mọ wa àtàwọn òbí wa agbègbè bá a ṣe ń ríra wa bá a tún jọ pàdé nínú àlùjànnà bẹ́ẹ̀ bínú ọlọ́run tó tó náà kò sí ọlọ́wọ́ bá sọ ní kùránì wọn máa ń ṣe fún síra àmì náà wọ́n fi lọ ní ẹgbẹ́ tàbí ọlọ́wọ́ ní gbogbo ẹni tó ń bá là tí ò wọ náà níbi dàrú kìyàmà tọrọ rẹ wá sí kóró sínú àlìjẹ́nà ọlọ́nfà ọ̀tà ọlọ́n ó ti jẹ ìrè. kò sí ìrìn àgbà láyé èrèwó ọwọ́ ara ọ̀hán ah, ti lọ lọ ọ̀rọ̀ ọkọ̀ ọkọ̀ tó ṣe wípé àwọn búṣà ni wọ́n padà gbá lítà ibẹ̀ ni wọ́n padà tú pàṣẹ ẹ̀ta ní àbí àtà ìgbà tí o ti ṣubú àwọn àfa àwọn àgbàlagbà wọn nẹ gbogbo ẹ̀ náà àtàn náà ni wọ́n padà gbá. ilé ọ̀pọ̀lọpọ̀ olókèdè ojú láàrin ìgboro nígbà tá a ń bẹ ní kékeré gbogbo ẹ̀ ni wọ́n ti ń tà yìí báwọn ọmọ ibo kò bá gbà mú mọ́ mo ní ń bẹ ilé alájà méjì mẹ́ta ni nígbà kan tó yìnbọn bá ń lọ tó yìnbọn máa wò ó wọn ti tà á bá ọmọ yìí mọ torí pé kò bá gbà mú mọ́ bẹ́ẹ̀ náà lásọ òní bá gbà mú mọ́ aṣọ ni òbí ó ṣe lọ́lọ́ wọ́n aṣọ damask damask kọ̀ wá wà ṣe damask bá gbà mú mọ́ àbá àbá àbá àbá kọ́ wọ́n wọṣọ àná nígbà náà sì ni ẹjọ́ ẹ̀ bá lu àná kò tí ì lọṣọ gidi tí ò lo damask aṣọ kan bíi pálíà tó yẹ bá ti lò ó tí ì láṣọ ìgbà kan láṣọ kan wọ́n pè ní santana wọ́n pè kan kó ké bí aṣọ òwú báyìí máa wọ́n fi gbogbo àwọn nǹkan ẹ̀ tọ́lọ́ mi ò ní tán ọlọ́wọ́ bá lẹ́nu tó bá wà àlùjẹ́nà fàkọ̀dù fáàs ìwọ́n tó bá rí tọ́lọ́wọ́ bá ṣe láyé tọ̀rọ̀ rẹ wá já sáré ìjẹ́nà fàkọ̀dù fáàs ó ti jẹ̀rẹ̀. lọ́dún jẹ́ wípé èyí ó ṣe pẹ̀lẹ́ bíi táyé bá ń fa àyàn lọ nínú ọ̀pọ̀ àwọn òyìnbó padà torí pé alikiyamu gbọ́dọ̀ gbọmọ wa lọ́wọ́ náà ní alijanna ọlọpàá sọ̀rọ̀ ní alijanna Ọlọ́run ní bàbá bí ọmọ náà léèrè wípé ìjẹ àdéhùn ń ṣe fún iṣẹ́ yìí náà wà á rí bí kọ́ọ́lù náà àárín فأذن مؤذن بينهم على الظالمين ọlọ́wọ́ bá ní àwọn ìpè kan wà wá ẹgbẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ ni wọ́n yá ẹ̀tọ́ bá mi ní ìbínú mi hàn lórí àwọn ọmọ náà ọlọ́wọ́ wa ní pé ìpèkì tó pèpè pípé ó yá ìyá yẹn bó ṣe mọ yẹn kó tún jù bẹ́ẹ̀ lọ. ẹgbẹ́ lọ́wọ́ ẹgbẹ́ lọ́wọ́ ìyá ìyá àwọn àtàwọn yóò máa lé lékún ní lójoojúmọ́ ọlọ́run wà á ní kí wọ́n kéde wípé láàánẹ́tù lọ́ọ̀rì aláǹfọ̀ọ́lìmí. láàánẹ́tù lọ́ọ̀rì aláǹfọ̀ọ́lìmí. ìpìlẹ̀ yóò wá wá wípé àníṣe ibi dandan ọlọ́run ègún ọlọ́run ìbínú ọlọ́run kó máa lọ bẹ́ẹ̀. yẹ kí ni ìyá ẹ̀ ẹ̀ lámú. لعقوبته نزع شديد من التعذيب والشعر نزع شديد من التعذيب والشعر abẹ́rẹ́ ọlọ́run ṣe wá lọ́mọ aná ìpè tí ó wáyé òun náà nìkan lọ́wọ́ yẹ kéde ìbínú ìmọ̀ ọlọ́run kó máa sọ̀kalẹ̀ lórí lórí kó máa pọ̀ sí kó máa pọ̀ sí ìgbéjìnà sílẹ̀ ìyẹn ẹtì ẹ̀ lọ́pọ̀ ohun àlùjánà kíbi náà ọlọ́kọ́ máa sọ̀kalẹ̀ lé wọn lé nígbà tẹ́yìn náà ti lè sọ wípé ntọ́lọ̀ ọba sọ ẹ ti rí báyìí ní ọba má ntọ́yẹkẹ ayélujára kẹrẹ sọ yẹn ṣùgbọ́n kò dá máa ń bí ọlọ́bọ̀ wà ní alánàtúlá aláwọ̀ ìtọ́ọ̀lì ní ìyẹn. àwọn olùrànlọ́wọ́ bá pè lálàbò sí láàyè yìí alẹ́ iná yá sódò náà ṣẹ̀bí nílá. ìdára sódò náà ṣẹ̀bí nílá. ọlọ́run ọba ní alábòsí tá a yìí ó gbogbo àwọn tá a fẹ́ máa sọ yìí sínú ó náà ní gbogbo àwọn tí wọ́n ń kọ dáhùn èèyàn tí wọn ò dáhùn èèyàn ó rí tọ́lọ́ ń ṣe kèfèrí ni ó tún fara ní ẹni tó fẹ́ ṣe tọ́lọ́ kò ṣe kò tún fẹ́ kẹ́ni tó fẹ́ ṣe ó ṣe wọn a bọ́ sórí rédíò wọn a bàbàrà ẹbọ wọn ò ní ìpìlẹ̀ bọ̀ mọ́ wọn a ní culture irọ́ ni jẹ́ culture ẹbọ lẹ́bọ̀ ń jẹ́ gọ́fúnà mi yóò gbé owó tàbùà tàbùà kalẹ̀ fún òbísọdún ọba wa bí èbí mùsùlùmí ni ọ yóò ní tó wà ń bẹ̀ ní pé culture ni kì í ṣe bẹ́ẹ̀ bọ lọ sọ̀rọ̀ fọlọ́ pàtó bó ṣe wá rí ní ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíà tó wá sọnù látara ẹ̀ àníbẹ̀ ẹ bá ní kò dáa ṣèbí lágbájá náà ṣèbí mùsùlùmí ni ìmáàmù tó náà lọ bí Ọ̀ṣun Òṣogbo tó wọ́n ní kó ní o bí àwọn míì ṣe bẹ̀rẹ̀ pé ẹ̀ka tó bẹ̀rẹ̀ ẹ̀yìn mọ́ṣáláṣí ni ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọdún Ọ̀ṣun tọdún yìí àwọn ìfẹ́ǹtì tí ó wáyé starting láti mọ́ṣáláṣí ni ó kírun jímọ̀ tọ̀sán láìláìláìláì الذين يصدون عن سبيل الله الذين يصدون عن سبيل الله bẹ́ẹ̀ ìmáàmù tó bàbá ní dandan bẹ́ẹ̀ ó ṣe ṣe nìyẹn kéèyàn ó resign kí ẹ lọ wá màámù tí ọmọ ọba yín kí wọn sún àti dandan náà kú níbi ọlẹ́rìí kó tó jẹ́ màámù láyé kò dandan pọ̀ jẹ́ ọlọ́run ní bí ọdún tó tó fi jẹ́ gómìnà láyé tọ́ba sọ fún ẹ olùgbà bẹ́ẹ̀ ọlọ́run ṣe dandan pẹ́ jẹ́ ọlọ́run ní bí ọdún tó fi jẹ́ chairman local government pẹ́pẹ́pẹ́ yẹn ni ó sọ ọ́ di kó máa fi owó rẹ bí ẹbọ lárugẹ torí pé tó ń ṣe yẹn ẹni tó bá fẹ́ mọ̀ náà yọ ọmọ kìdí mùsùlùmí náà ní lágbájá a sì mọ ewu tó ná lórí ọ̀rọ̀ ẹ̀kọ́ yìí tó ń gbé culture lárugẹ ọlọ́run bá ní àwọn tó àwọn tó ń sọ wípé ìbínú òun yóò máa sọ̀kalẹ̀ lé wọn lórí nínú náà jahannam alladhina yasudduna an sabilillah wọ́n bí rẹ́ ṣùgbọ́n àṣẹ̀bọ̀ ńlá. gbogbo àwọn tí wọ́n ń kọjú ojú ọ̀nà ọlọ́run kò ṣe tọ́lọ́run kò sì fẹ́kẹ́ mi tí ó ṣe ó ṣe. àbẹ̀bọ̀nà àjà. gbogbo ìgbìyànjú ni wọ́n ń ṣe wọ́n ń wá ojú ọ̀nà ọlọ́run ọba kódà kí nǹkan ó dojú máwọn èèyàn lọ́wọ́ kẹ́ ẹ mọ́ àmì yìí tó ń ṣe má wọ̀yàbùrúnà ayé wọ̀yàbùrúnà sẹ̀bí lọ́láì ìwà jáde wọ́n ń wá ayé yẹ̀bùn yẹ̀bùn yẹ̀bùn wọ́n wá gbogbo ọ̀nà tí wọ́n wá tójú ọ̀nà ọlọ́run ọbẹ̀ òfin ní lọ bó ṣe yẹ kó lọ tó wọn a máa sọ bó ṣe ní tọ́lọ́run náà ló lóun ṣe ní sórí sọ́rọ̀ ẹja sísè àwọn èèyàn máa fẹ́ bẹ́ẹ̀ tẹ́nìkan sọ wípé kó o ṣe sọ́lọ́run ọ̀fẹ́ kọ́ wa ní rárá ntọ́lọ́run ọba fẹ́ ni màá ṣe in tí ó mọ̀ wu ẹni tí ò ṣe tọ́lọ náà ni kó kábàámà lórí tọ́lọ obìnrin tó ṣe wípé ó ń wá ọmọ òbí ma ó wọ ọmọ fá ọ̀rọ̀ ma bí ẹnìkan bá bá gbé á ah, ẹnìkan bẹ ní àpáta nílé òun ò gbé ní téèyàn gbé ọba ti lọ báyìí ọkà tó gbọ náà ọba ti gbé lórí ìta mẹ́ta tó lé mú jẹ tó wà ń ta àwọn ah, òṣùlù òun ò lè ṣe ibẹ̀ ní ojú kò sí ọwọ́ akọfà ẹni ìwọ́ ọ̀rọ̀ ọmọdé àwọn tí wọ́n lọ ṣe àwọn bímọ ìyẹn wá dọ́kan wá kan ní àwọn ọmọ tàwọn yẹn níṣẹ́ kọ̀ wá tètè dé ọmọ yẹn wá ń ṣe nǹkan míì ó wá bá ọmọ yẹn wí ìyẹn wá sọkún lọ báyẹn ta lọ́nà ìyá alágbájá ah, ń bọ àbùbí ọ wọn kàn fi pè ní ọ wá tẹ̀lé ọmọ yẹn lọ lágbájá ọ̀là ọmọ ló èyí ṣe àpálẹ̀ ní ìyá alágbájá ṣe fún mi kí ló dé ṣe náà ẹ ní ẹbí ẹ kọ ẹni tí ò ní irú ẹni rẹ lè yẹ ni ìyá wa kú ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ẹ ọlọ́ọ̀tẹ̀ bá náà bá wa kò fẹ́lẹ́ ń pè ní ẹ̀rín ọ̀tá ọlọ́mọdé ọ̀tá rẹ̀ wá. ṣùgbọ́n tó bá rẹ́rìn ẹ̀ láyé kó má banújẹ́ tó bá rẹ́rìn tiẹ̀ láyé má banújẹ́ lórí ẹ̀ lóbi jẹ́ gbogbo àwọn tí ò ṣe tọ̀lọ àwọn afẹ́kẹ́ni tó ṣe tọ̀lọ kọ́rọ̀ rẹ̀ mọ̀ já síbi tó dáa kí wọ́n lè rí máa fi sọ̀rọ̀ sí ní ìsìnlẹ̀ ti lọ pé àràmù ọtí tó dáa rí wọ́n bá fi kì fún ọ gbogbo ọtí sí ọ ní ìsìnlẹ̀ lọ wọ́n bá sì gbé ní ìsìnlẹ̀ eléyìí haram eléyìí haram inú ẹ lọ́wọ́ gbogbo àwọn tó tó jáde lẹ́yìn náà ti ń bọ̀kọ̀ náà ti kọ́lé haram haram ọlọ́mọdé tọ̀ àwọn nǹkan yẹn in tó ń fi náà ní kó jẹ́ pé gbogbo ẹ̀ tó bá fẹ́ tọ ojú ọ̀nà àtọ̀lọ́hún kí wọ́n ti ba ojú ọ̀nà ń jẹ́ gbà ó lágbájá sébẹ̀ náà ni wọ́n náà fẹ́ ṣe ìyẹn ni wọ́n ya bọ̀ mú ná ìwájà. ọmọdé náà sì gbé àṣàbẹ̀ nílá ọmọdé náà jẹ́ gbogbo ọ̀nà tójú ọ̀nà ọlọ́run òfin ní í ṣe é tọ̀ gbogbo ẹ̀ tó bá fẹ́ ṣe tọ̀ lọ ni wọ́n máa sá. wọ́n ní ìlú náà kúrò tó kàfíró. ọ̀tọ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ tó bá lo hijab wọ́n ní boko haram ni bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ kílè mọ́ height nínú ẹ̀sìn wípé freedom of religion ó ní kọ́ máa mùsùlùmí ó lo hijab kó láwọn ògbógun tẹ̀sẹ̀ for security purpose. ẹ wọ gbàjà bá ọwọ́ rẹ náà gbàjà bọ́ bẹ́ẹ̀ sì ni èèyàn lè wọ pátá tó gbé bọ́ǹbù pátá nìkan fi bọ́ọ̀mù sínú pátá nìkan ọ̀pọ̀síwò. kòlíyà àyìnlá kìtà dé. gbogbo ọ̀nà wo máa mọ̀ ní ojú ọ̀nà ọ̀rọ̀ tẹ́mi rẹ̀ fẹ́ ṣe àwọn circumstances tí ó rọ̀ mọ́ kò ní fẹ́ tí ó ṣe é ṣe gbogbo àwọn tíṣù ń lò bẹ́ẹ̀ àwọn ọlọ́ọ̀bá ń sọ wípé wọ́n yà bọ̀ mú náà ìwà jẹ́ àgbẹ̀wò. هذا وهم بالآخرة كافرون وهم بالآخرة كافرون gbogbo ìwọ tó sì bá ń lò bẹ́ẹ̀ ó ṣe tó gbogbo bí ìlànà ọlọ́run ṣe fẹ́ máa lọ wájú ìwọ ló ń kọ́ di ó tún wá ṣe é ní tó ṣòro fẹ́ni tó bá fẹ́ ṣe ìṣesí àwọn kòkòrí àwọn ẹlẹ́bọ nìyẹn ọlọ́run gbogbo àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń bí láàkàrẹ́ ti kàn bí ohun tí wọ́n tún ṣe àìgbàgbọ́ sọ́jọ́ kẹ́yìn tí wọ́n ní kò sálìkìyàmà bí ayé náà gbogbo ẹ̀ máa àwọn yẹn wọ́n pè wámúwámú náà nàjà náà ọlọ́run mọ̀ sí ọ̀rọ̀ tiwa bẹ́ẹ̀ èyí tá a wá sọ lọ́ lẹ́ẹ̀kan wípé wọ́n wá lè máa fi ẹnu ẹrù èyí tá a sọ pé ṣe mì wálẹ̀ ẹni tó lòun ò ní bẹ́bọ lórí pé fẹ́ bímọ àwọn tó wà lọ gbé àwọn sì wọ́n tún wá fi sọ̀rọ̀ sí sí ẹ̀mọ́ pé yóò mì wálẹ̀ irú ẹni tó bá ṣẹlẹ̀ síbẹ̀ kó mọ kó mọ páyà kó mọ bànújẹ́ torí pé ọ̀rọ̀ ọ̀dá ni fàlìyẹ́ ọmọ lẹ́bí náà á máa ń mọ ikú fárí àkókò على الكفاء على الأرائك ينظرون اليوم الذين آمنوا من الكفار إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا به يتغامزون وإذا مروا به يتغامزون وإذا انقلبوا إلى انقلبوا فكهين وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين فإذا رأوهم قالوا إنا لضالون وما أرسلوا عليه ìwọ náà ìmájì ká níwú ẹni nǹkan ẹ ṣẹlẹ̀ sí àwọn tó ṣẹbọ àwọn padà bímọ ọwọ́ àwọn ọmọ rẹ̀ kan ṣe é padà wá sọ fáwọn èèyàn ẹ wọ́n ní bẹ́ẹ̀ ya kí wọ́n kàn ń pè bẹ́ẹ̀ ni kò bímọ ẹbí ẹbí ẹ ló sì bímọ ẹni tí ọba níwú ẹni ò lè mọ iye ẹ máa gbé mánì yín kọ́ ọ́n mánì rẹ̀ ń ṣe jamaa tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìmájì tiẹ̀ mú kánìwò rẹ̀ ṣẹlẹ̀ sí àkánìwò rẹ̀ ọ̀bẹ mi ó ṣe gbà ọlọ́wọ́ àwọn ọmọ kọ̀ǹsóòlù wa ní Qur'an tẹ́sílíà ọlọ́ni náà lẹ́bí náà jẹ́ra mú kánú náà náà kánú náà kú náà jẹ́ mú kánú nínú náà ámàlú ọ̀yọ́gbẹ́ máa kú. ọlọ́run ṣe gbogbo àwọn tí wọ́n kọ̀ tọ̀lọ lójú méjèèjì àwọn tó bá gbọ́rọ̀ dáyẹyẹ wọn sílẹ̀ láyé bí wàyídá marú bí yàtàrà màsú. wàyídá marú bí yàtàrà màsú. tí wọ́n bá wà ń lọ tí wọ́n bá ti ń kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn wọn a máa yín mú wọn ara lè yí torí wọ́n máa yín mú sí i ọlọ́run tó dá wa ó mọ̀ wá ó sì máa ń tá a máa ń ṣe ó sì máa ń tá a lè ṣe ọlọ́run tó bá ti kọjá lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn olùgbàgbé òdodo ọ̀dọ́gba àmàzúnù. yàtà àmàzúnù tí wọ́n bá kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn àbáwọn náà kọjá wọn lára lè ń lọ òní jáwéjáwé ẹnìkan ìrọmọlẹ́yìn ìjọ yóò ṣe máa bá a lọ náà wọn tọba tó gbọ́dọ̀ ẹlẹ ẹkújà ẹkúgbìyànjú ẹgbẹrẹ tọba yìí lọ ta wa ìdá máa ń rú bí i lọ́tà ra wa rú. ọ̀yìnbá kọlọ́bù ìlà àlìmọ́ kọlọ́bù ọ̀fàkìhì. ìlà kọlọ́bù ìlà àlìmọ́ kọlọ́bù ọ̀fàkìhì ọlọ́wọ́ bá ń sábà tó wá kúrò lọ́dọ̀ ẹ tí wọ́n bá wá péjọ láàrin ara rẹ ni wọ́n wàá dálẹ̀ wọ́n wàá máa fi ọ̀rọ̀ rẹ ṣe ìtàkùrọ̀sọ láàrin ara wọn. Ìgbà àwọn ọ̀pọ̀ ìlà ìlà dá. Tá a bá tún wá rí wọn tí wọ́n bá kọjá pé àyè ah, tí wọ́n ti ta. Bọ́lá náà náà. ti sọnù wọn ò lè wọn ò lè rí kankan láyé mọ́ orí ayé ò lè jẹ́ tiwọn ọlọ́ni wọn máa sọ bẹ́ẹ̀. oríṣiríṣi wàhálà ìrìn ṣàgbọ̀dẹ́. ọlọ́ni bẹ́ẹ̀ sì ni àwọn tí wọn ò bímọ láyé tí wọ́n ṣe tọ́lọ tí wọn ò kọ́lé láyé tí wọ́n ṣe tọ́lọ tí wọn ò rí jẹ bíi tẹgbẹ́ láyé tí wọ́n ṣe tọ́lọ ọlọ́ni kí ló kàn yín bẹ́ẹ̀ ṣé mo ràn yín kẹ́ ẹ máa sọ wọn kiri tí mo pa lẹ́sẹ̀ yẹ̀ fún wọn ó ju ti lọ kò sì sí tó sọ wípé mi ò ní fún wa ọlọ́wọ́ bá ní wa máa oríṣi ìhòòhò alẹ́ ìhìn káfíńbí. oríṣi ìhòòhò alẹ́ ìhìn ṣàfihàn. àlìyàwó. ọ̀nìyàwó الذين آمنوا من الكفار وضحكوا. ọlọ́wọ́ bá ní ẹjọ́ níjọ́ náà ọjọ́ kan ń bọ̀ tó ju ọjọ́ tí yìí lọ ọ̀nà nínú àlùjànnà. ọlọ́wọ́ ní sẹ́yìn rí gbogbo àwọn bí ṣe yẹ̀yẹ́ yìí ọjọ́ kan ń bọ̀ fàlìyàwó. fàlìyàwó mọ̀lẹ́ bídà àmọ́ mi bá yọ fúra rẹ̀ ọdún lágbó. ọlọ́wọ́ bá ọjọ́ ń bọ̀ tó ṣe wí sẹ́yìn tẹ bọ́lọ́wọ́ ọba gbọ́. lẹ́yìn náà ó máa fi àwọn kèfèrí àwọn tí ò ṣètò ọlọ́ọ̀tẹ́ máa fi wọ́n kú yẹ̀yẹ́ ẹ máa fi wọ́n rẹ̀.

ó ní àríkà jámù rẹ̀ ní àrọ́ọ̀yì lóbi jẹ́ pé gbogbo nǹkan tá à ń ṣe láyé ń rí à ń atẹ́ atẹ́ tàlìjẹ́nà ni tọ́ba ní atẹ́ fèkì yẹ táwọn yàrá ti gbọ́ àwọn ló fẹ́ ṣe wẹ̀ ṣe ń báwọn bẹ́ẹ̀dì kan ń bẹ bẹ́ẹ̀dì ń báyìí bẹ́ẹ̀dì náà ni ó tún ṣe é jókòó sí bí àga gbogbo yẹn náà kò lè dàbí tàlìjẹ́ náà bí dùn bá ráàyè wọbẹ̀ yóò wọbẹ̀ ṣùgbọ́n tá a lè dáná ìgbó olówó ẹbẹ̀ bá láyé ìgbó olówó ìgbó ẹbẹ̀ tó ló jẹ́ bẹ́ẹ̀ ẹni tó gbé ìgbó wọlé tó bá ti wá bẹ́ẹ̀ ọkà sùnjọ́ kalẹ̀ yóò máa ta ọ́ táyé nìyẹn kò dàbí tàbí jẹ́nà. àwọn èèyàn ṣe é lè gbé ibùsùn mi ń bẹ jàmbá remote control ní lórí ibùsùn yẹn yóò tẹ ibùsùn yóò máa lọ ó ti ní rútù tí ó máa gbà báyìí ibùsùn yóò máa lọ báyìí yóò lọ yóò máa lọ yóò tún wá síbi ọba tó fẹ́ lọ kùkà bẹ́ẹ̀ tí ó máa lọ nínú ilé tí kò wá ní kó gbé ibùsùn yẹn lọ ní sáré ṣùgbọ́n àlìjánná lọ́gbére ni ẹ máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ alálẹ̀ ara òkè arọ́gbọ̀n alọ́kọ́lá ìyẹn ṣe sí ìtura ẹ̀. látara àti eléyìí èyíkéyìí ẹni tí n tí ò tẹ́ lọ́rùn tó bá kágun sí lọ́dọ̀ kó ṣe ṣíṣe tọ́lọ́run yẹn ọ̀nà òjò ní nǹkan yẹn bó bá ti wà nù àkọọ́lẹ̀ ọlọ́wọ́ padà fún yóò ní náà bí ò bá sì ní in tó ju ìyẹn lọ ọlọ́run ti pa lóṣè ilẹ̀ fún nígbàjọba kìyàmà ó náà ní àlùjànnà ìdí ìyẹn tó fi jẹ́ pé mọ̀mí ní gbogbo ibi tó bá bá tó bá lé nǹkan bọ́wọ́ rẹ bá bá alihamudulila bọ́wọ́ rẹ ò bá ti bá alihamudulila ó ní ìtọ́lọ́ ń fi ṣe ṣùgbọ́n àlùjànnà yẹn ìyẹn ni ògbúdọ̀ ìyẹn náà ní ká máa bẹ lọ àwọn èèyàn kan bẹ àjọsà àwẹ̀ lóṣù ní àríwọ̀ mọ́báyìí àwẹ̀ títún pọ̀ náà ọlọ́run nìkan ló mọ ẹni tí ó mọ̀ abẹ́lẹ́ ọba ń tóbi rẹ̀ ó mọ̀sẹ̀ sẹ́wọ́ kò látàrí dáadáa lórí ìtọ́lọ́run tó bá ti jẹ́ pé kò dá mi lójú àwẹ̀ tí ń bọ̀ kò sì dá wọn náà lójú àwẹ̀ tí ń bọ̀ ẹjẹ́ ti tọ́lọ́ ó pọ̀ nínú táwọn ṣe ìwọ̀nba ni ká láyé mọ́ ẹlòmíì ọdún kàkà tó wò fún ní láyé ẹ̀mí ọ̀n lọ sí ni tọ́ba wa láyé òun dáadáa ìgbà ọ̀lẹ́ mi tẹ́ náà nílọ ká ṣe pẹ̀lẹ́ alukur'an ó ń bá sẹ́ǹsì wá sọ̀rọ̀ alukur'an yìí fọ́ ibùdó àkìlà wàṣọ̀ọ́rù wàlàáfífà kùránì ń bá ọpọlọ wa sọ̀rọ̀ atọ́ka wa èyí téèyàn máa gbọ́ nọ̀rọ̀ lọ téèyàn fi ní pàràkàn téèyàn fi máa ń tẹ nǹkan jẹ́jẹ́ ìyẹn làwọn kan ò gbọ́ yé máa kó gbogbo olóògbé wa jẹ́ ìyẹn làwọn kan ò gbọ́ yé tí wọ́n ń pààyàn lórí pé wọ́n gba dúkìá ẹ̀ wọ́n pa wọ́n pọmọ wọn gbà ẹ̀ pàyàwó wọn gba ìdòwò wọn kó ọkọ̀ wọn kó gbogbo ẹ̀ lọ ẹ̀bùn wọn léèrè lẹ́yìn ọdún kan sásìkò yẹn owó tí wọ́n gbà ń dé omi ìgbòlówà owó ti pa ṣùgbọ́n ìpànìyàn tí wọ́n pa ẹ̀ṣẹ̀ rẹ̀ kúrò bẹ́ẹ̀ lọ́nà wọn tí a bá gbọ́ ọlọ tó yéèyàn tọlọ́run yóò mọ ògùnyàn ṣe èyíkéyìí nu kọ̀ǹdíṣàn tí èèyàn bá wà wà yóò ṣe pẹ̀lẹ́ èèyàn gbà wípé gbogbo àlámọ̀dé pátá ó ti yẹ lọ ó sì gbẹ̀rẹ̀ wọ lọ abẹ́rẹ́ ọba mi ti tóbi rẹ̀ ní tá a ṣe tá a fi lójú rẹ̀ lọ ọlọ́run kò fi wà wá lọ́rùn èyí tá tọ́lọ̀ ó fi bínú sí wa ọlọ́run kò sọ ń bẹ̀ gbogbo ibi tí bàtà gbé ń ta wá lẹ́sẹ̀ kéèyàn ó máa gbé síwájú ọlọ́run lókùnrin bàtẹ́ni bá ń bẹ lára má sọ pé ọlọ́run ò ní ṣe lókùrú bàtẹ́ẹ̀mì bá ń bẹ wọ́n sọ pé lọ́wọ́ ní í ṣe ẹnìkan ní ẹ òun ò tí ì òun ò bí ma kódà òun ò ṣe nǹkan oṣù máa kí lọ́kọ́ lọ́ bó bá fẹ́ fún ọ lọ́mọ oṣù yẹn gan nǹkan oṣù ó ṣèṣì wá bí ó sì wá ọlọ́run ẹyin sọ ọmọ mariama ọtí nǹkan oṣù lójoojúmọ́ ṣèyàn bọ́lá ń bá ti ló ti yá ó ti yá nìyẹn ìdí yẹn lọ́pẹ́ àgbọ̀dọ̀ dákàn nínú orí ọlọ́run àgbọ̀dọ̀ dákàn nínú òkè ọlọ́run tó ń fẹ́ tọwọ́ rẹ̀ ò tí ì tẹ̀yẹn máa bẹ lọ́run yóò ṣe lókùrú bàtọ́ bá ń bẹ láyé tó bá wá jáde láyé eré kálíjánà ó mọ̀ wá bọ́ lókùrú abẹ́rẹ́ wọn bá ń tóbi rẹ ẹlẹ́mìtà ṣètò alẹ́ àlùjànnà èyí bá a fẹsẹ̀ ẹlẹ́mìtà ṣèrò wa lẹ́yìn wípé ọlọ́run jẹ́ kó yẹ wá ọmọ àlùjànnà yóò mọ máa rí àwọn ọmọ náà àwọn ọmọ náà máa rí ọmọ àlìjánná ṣé ìtumọ̀ rẹ̀ ní kójú kan ni wọ́n wà kí í ṣojú kan gẹ́gẹ́ báwa náà ṣe dúró ń bí tá a lè máa wo ẹni tí ń bẹ lamẹ́ríkà ní fóònù wa ṣe mọ̀ kọ́kọ́ sínú ọlọ́run máa fi ọmọ náà ọmọ àlìjánná yóò máa fi ọmọ àlìjánná ọmọ náà kọ́mọ àlìjánná kọ́pẹ́ rẹ ó lè pọ̀ pé àṣebi tí ń bá wọ̀ rèé tí ń bá ṣe tọ́lọ́ láyé torí pé tí o bá rí báyẹn kò ní ilé apírísíétì àlìjánná bó ti tó àti bó ṣe yẹ ọmọ àná náà kò ní mọ̀ pé nǹkan ńlá ló sọnù mọ́ lọ́wọ́ tọ́lá wọn bá àlìjánná àwọn abẹ lọ ọlọ́run náà ṣe wá lọ́mọ àlìjánná má ṣe wá lẹ́ni tí ó rẹ̀ ní ẹ̀mí gbọ́nà ṣe wá lẹ́ni tí ó rẹ̀ ní àwọn tí ó ṣe tọ́lọ ní gbọ́nà ọmọta ní ìkọ́fẹ́ bàtà ní alámùlẹ́sà tẹ̀kílátà ní ìfòlùmí ìsáà. عاقبة إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم وتاري على الإنسان فبلتان في الإنسان حبيبتان إلى الرحمن ẹjọ́ ti lọ nítorí pé òjò òjò á tètè bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn tọ́lọ́run sì fẹ́ ká ṣàlàyé tó bá ti wá àgbọ̀dọ̀ dájú àgbọ̀dọ̀ ṣàlàyé ṣùgbọ́n lóògùn ọlọ́run àmín fààyè gba ìbéèrè kankan lónìí tó bá dọ̀la inṣàlá a máa gba ìbéèrè wasalaamu alaykum sallallahu alayhi wa sallam muhammadu sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam taslima subhanaka allahumma wa bihamdik shada la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh